àtọ̀rọ̀ ìkẹ́ lọ́wọ́n lọ́wọ́n aṣíwájú wọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àtọ̀rọ̀ ní ọlọ́ọ̀bà àlékiọlá ìkí àti ìlànà kọlọ̀ọ̀bà àlékiọlá kó má jẹ́ mọ́ lórí aṣíwájú ẹ̀dá nìkan kọlọ̀ọ̀bà àlékiọlá bá mú bá mara léjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àwọn sàbí ìjíṣẹ́ ńlá Muhammad kún ara wọn kó sì kà fún ara àwọn tí ó bá bí wọlé ọlá wọlé ọlá ọlá tó tóbi ọlágbára nínú sọ́rọ́tò nìta Quran chapter 4 ọba àdékẹ́lá kò súra igangan ní chapter àwọn obìnrin torí pé ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin ló wà nínú súra yìí ọlọ́ọ̀bá 19 ni wà بالمعروف ṣìrù húnná bilma'ruf wà á ṣìrù húnná bilma'ruf ó ní ẹ̀yin ọkùnrin tí ẹ bá fẹ́ bá wọn ìyàwó yín gbé ẹ bá wọn gbé ní ti dáadáa ẹ bá wọn gbé pẹ̀lú dáadáa bí ṣẹ̀rí ti wà lọ́pọ̀lọpọ̀ àwùjọ kẹsìn tó dé ẹ̀sìn gangan ní ọ̀làjú láwọn àwùjọ yìí kẹsìn tó dé kò fi bẹ́ẹ̀ sí yàtọ̀ láàrin obìnrin àti dúkìá tí yẹn bá ní pàápàá jùlọ láwùjọ lárúbáwá obìnrin ò tí ẹ̀ jẹ́mọ̀ eh, obìnrin ṣùgbọ́n yóò mọ gùn ju bá ti fẹ́ lọ ó débi pé láwùjọ lárúbáwá tí Qur'an náà sọ fún wa pé tó bó ti rí eléyìí tí wọ́n bá bímọ obìnrin ìbànújẹ́ ló máa ń jẹ́ fún bàbá ọmọbìnrin yìí Qur'an sọ fún ní pé wa idha bushira ahaduhum bil untha zalla wajhuhu muswaddan wa huwa kadhib wọ́n bá sọ pé ó bímọ tó kìí ṣe pé yóò dúdú físíkálì pé yóò di dúdú hmm. pé ojú okòrò yóò bínú pé à ah, ìbànújẹ́ náà sọ fóun yìí tó bá sọ bẹ́ẹ̀ tán yàtàwárọ́ mínàlùkómi min sú ìmàbúṣìrọ̀bí àwùjọ táwọn ọkùnrin ẹgbẹ́ bá wà táwọn pè ní assembly táwọn ọkùnrin ti jókòó kò ní lè lọ bẹ̀ torí ìtìjú tó gbé gíní obìmọ̀ obìnrin min sú ìmàbú ṣìrọ̀bí torí aburú ni tí wọ́n sọ fún ẹkùn bímọ obìnrin ó wá ní option méjì nínú kó ṣe kíni nínú kó gbà tó jùbẹ́ náà kó gbà pé ẹni tí ọmọ tí àwọn òun bí fún ohun ìyẹpẹrẹ láwùjọ option ẹlẹ́ẹ̀kejì tábí ọgbótó ilé yìí àbí èèyàn ni ó ní kó mú ọmọ yìí kó sin láàyè nínú sọ́tò tẹ̀kwìrì ìdáṣẹ́mùsù kú wìrá ọlọ́ọ̀bá àdíkẹ́lá sọ fún abẹ́rin wá ìzẹ́lmọ̀ òkú jásì pé ìlànì àwọn ọmọbìnrin tí wọ́n sí láàyè báyìí láwùjọ lágbàwá kí islamu tó dé ọlọ́ọ̀bá àjá sọ pé ọjọ́ ìgbìlà kìyàmà wọ́n mọ̀ sọ fọ́lọ́ọ̀bá àdíkẹ́lá pé ìyá wa o bàbá lọ́wọ́ wọn ẹ̀ṣẹ̀ wo wọn tí wọ́n fi pa wá bí ájì zambi ń kò tìlà kí lè jẹta fi mọ́tọ́ fi wá so àbọ́sọ̀ táwọn èèyàn ń ṣe nísìnyí àwọn àfáà máa sọ pé ìdájọ́ kan náà ló ṣe kí ni ló ní pé ẹgbẹ́ tó tàwọn lágbàáyẹ lè ṣàgbé inú náà pa ọmọ sí kò sí yàtọ̀

èyí tó ka ká sọ gangan tí àyàtà kàí tó dálé lórí tàbárí parí akọ̀ntú ẹ̀ ní amọ̀balọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ torí pé n tó gbajúgbajà láwùjọ wa ni nínú ayé eléyìí Suratul Nisa Quran chapter 4 verse 19 sọ̀hánà alìsẹ́kẹ̀ẹ́lé English Yorùbá Yorùbá wà ní ọlọ́run bá oníkò wà á ti ruhun nàbí màálù tẹ́ bá bá wọn yàwó yín gbé ẹ bá wọn yàwó yín gbé pẹ̀lú dáadáa ọlọ́ọ̀bá àdíjá tẹ̀síwájú ó nífà ń kẹrì tumuhunna fa asa an takro shay'an wa yaj'al Allahu fihi khayran kathira a máa ṣẹlẹ̀ ń gbà tẹ́ pé torí kọrùn àbí torí ìwà sí ẹntà fẹ́ a fẹ́ kórìíra ẹ̀

gbọ́dọ̀ níyàwó kejì o bá níyàwó kejì ó lọ ẹ̀wọ̀n ní ẹ́ sọ àwọn àsìkò sára àwọn àsìkò gbà ẹ́ ń kọ́ là àsìkò gbà tí yàn bá rí pé tó obìnrin ní nǹkan tí mi ò láì lọ́lọ́ ọba yìí pé láwọn àsìkò yẹn fa bí ẹ bá wọn gbé pẹ̀lú dáadáa tí dáadáa yìí ò bá tó àwọn afá ṣàlàyé mi wá tọ́lọ̀ ọba pé mísìlù lẹ́rí àlèhìnná bilmaruf tó lè jẹ́ wípé ọkọ lẹ́tọ̀ọ́ lórí obìnrin gẹ́ẹ̀bẹ́ náà lóbìnrin lẹ́tọ̀ọ́ lórí ọkùnrin ọlọ́ọ̀bẹ́ká sọ pé ẹ̀tọ́ kan lájọ onílera wa nígbàtá ti fẹ́ra wa bọ́kọ ti ń lórí aya náà láyá ń lórí ọkọ ẹ̀tọ́ eléyìí yóò mọ̀ jẹ́ yóò yìí ọlọ́ọ̀bà àdíwá fi kún ó ní pé wàlè rijal àdíhínná dàrọ̀dà ṣùgbọ́n ẹ̀tọ́ àwọn ọkùnrin kan wà tí wọ́n fi ju ti obìnrin lọ abdullahi bá rọ́dọ̀lá àánú ìkanná àwọn sọ̀rọ̀ òjíṣẹ́ lámọ́sọ̀lọ́sọ̀lọ́ níbi tó ń gbọ́ ayà yé tó gbọ́ yédé kama tàtàzáyàn lì àwọn kama uhibbu an ó ń gbé nínú ilé èmi máa ń nífẹ̀ẹ́ kí n ṣẹ́ra mi kí n wọ ẹ̀ṣọ́ kí n múra dáadáa fún ìyàwó mi bí mo ṣe nífẹ̀ẹ́ kó múra fún mi tó tọ́wọ́ tó pé Islam fẹ́ kóbìnrin kó lo hijab kóbìnrin bo ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtẹ́lò ìmárò ní pé tó ààfẹ́ kóbìnrin lo ẹ̀ṣọ́ rárá kò rí bẹ́ẹ̀ ṣé káwọn yóò gbọ̀ngàn ẹ̀yẹ gbọ́n táwọn yóò máa ń wọ̀ Eh, eh, club spaghetti hot band bomb shot àti eh, gbogbo àwọn kìíní yẹn mo mọ àwọn mẹ́ta yẹn tó gbọ́ àwọn nǹkan yẹn Islam ò tako kóbìnrin wọ̀ ṣùgbọ́n tako kóbìnrin wọ̀ níta bẹ́ẹ̀ni ó bá múra ibọ́kọ̀ èèyàn tí èèyàn fẹ́ ní fẹ́ múra fún tó nǹkan Islam ìgbà jẹ́nu tóbìnrin islam pa láti bó ṣe kí ni kó gbó ara pẹ̀lú hijab jìbà débi pé òṣìṣẹ́ lámọ́sùlá sẹ́lẹ̀m ó ní ẹ̀rí wúrà wúrà gold ó ní haram ló jẹ́ fún àwọn ọkùnrin ọmọ yìí ọkùnrin ọmọ yìí ká lo gold haram ló jẹ́ fún wa ṣùgbọ́n halal ló jẹ́ fún bìnrin torípòbìnrin láṣẹ̀ṣọ́gún tó mi má bèèrè lọ́wọ́ pé ṣe etí ẹranko tí mo lù yìí kò tó mi mo fẹ́ lù mẹ́fà sí kí n sáàmù sọ ń pa ẹ̀ láti pẹ́ tọ́ ni torí pé ẹ̀ṣọ́ ọdún ọba rẹ̀ ṣe kí ni obìnrin ló wà fún so obìnrin lè lo gold tó bá tí ó wẹ̀ bá wà ó bẹ́ẹ̀ fi sé sí lábẹ́ ìpé tí òun lè dá imú lu sí problem ṣùgbọ́n ṣọ́ tóbìnrin ó bá lò Islam kókó jẹ́ kí ni kó jẹ́nu lé yíwáyẹ̀ rẹ̀ lẹ́nu táàrí pé nígbà táwọn obìnrin bá ń lọ ọ̀ta àbíjọ́ wọ́n bá fẹ́ lọ ṣe ayẹyẹ kan ìgbà yẹn làwọn obìnrin máa ń múra jù ìmúra àgbà ìtakọ́láfẹ́kọ́ ti mú inú ilé láfẹ́kọ́ mu tọ́kọ bá dé lábọ́kóbìnrin kó kàsíkè kó lo perfume níta àfẹ́kọ́ so òun làbúlẹ́bí náà bá ń sọ pé bóun ṣe nífẹ̀ẹ́ ẹlòmíì tó bá rí àwọn ẹ̀ntàgàn awòrẹ́lẹ̀ méjì kó tó tàbí pé so tó bá ẹ̀rùn àlùbọ́sà òórùn gbogbo ẹ̀ obìnrin ò ní múra bó yẹ kó múra nílé tó ń làbúlẹ̀ bá ń sọ yìí pé bóun ti nífẹ̀ẹ́ kíyàwó òun kó lu ẹ̀ṣọ́ fóun yìí lòun náà máa ń lu ẹ̀ṣọ́ kíyàwó òun lè àpìṣẹ́tì òun náà ó wá yìí wàlàhúnná àlèhínná mísù wàlàhúnná mísù lẹ́dí àlèhínná وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف àṣẹ lọ́rọ̀ yẹn lórí àwọn ọkọ àti àwọn bàbá kí wọ́n bọ́ àwọn ìyàwó wọn kí wọ́n sì pèsè aṣọ fáwọn ìyàwó wọn ọ̀rọ̀ yẹn sì ló jẹ́ fún wọn kí wọ́n pèsè ibi táwọn obìnrin wọn ṣe kí ni tí wọ́n gbé eléyìí kò sí ìyàtọ̀ ẹnu lórí ẹ̀lọ́dọ̀ àwọn àfà ó ní láwọn àfà mọ̀ sọ pé torí èèyàn bá wú ẹni tó fẹ́ tóbìnrin torí ẹ̀bá ogó tó yẹ kóhun jọ ọkọ kóhun jẹ́ bàbá àpò ẹ̀ náà gbọ́dọ̀ wú torí pé ọ̀ràn yàn responsibility ọkọ ni sharia islamu báyẹn débi pé àwọn àfá ṣẹlẹ́sọ̀rọ̀ àwọn àfá oríṣẹ́lá mọ́sílẹ̀sẹ́lẹ̀ Muawiya ibn Haida nínú hadithi tí Imam Abu Dawud dáwà ó ní ya Rasulullah ma haqqu zawjati ahadina alayhi kí ni tó jẹ́ ẹ̀tọ́ ìyàwó wa lé wa lórí oríṣẹ́lá mọ́sílẹ̀sẹ́lẹ̀ fún lésì ó ní an tut'imaha an tut'imaha idha wala tuqabbih wala tahjur illa fil bayt ojú ọba ti rí jẹ ọ̀rọ̀ yẹn ní gbọ́dọ̀ fún ìyàwó ẹ jẹ yẹn ni pé ká pèsè oúnjẹ fún obìnrin ọ̀rọ̀ yan ọkùnrin ni kò sínú Islam ká pín responsibility gbàfẹ́ náà fún yàn lẹ́yìn yẹn ká pèsè òṣìṣẹ́ lámọ̀lù sáàmùsọ̀ wípé lẹ́yìn yẹn ó dáṣọ sí lọ́rùn gbọ́dọ̀ gbọ́ obìnrin létí ní ṣẹ̀rẹ́ Islam haram ní gbàgbà ìlẹ́sí so ìyẹn general so nínú àdíṣe eléyìí alámọ́sọ̀sọ́ àmúkọ́ sọ ní pé ó wọ́lá tẹ́tẹ̀rẹ̀ fèrè wájú ó lẹ́tọ̀ọ́ láti fóyàwó ẹ̀ ní etí wọ́lá tukọ̀ bẹ̀ àwọn ọmọ ní ọkùnrin kọ ó ní akmalul mu'minina imanan ahsanuhum khulqa ó ní ẹni tó àwọn tó dáa jù láwọn olùgbàgbọ́ òdodo làwọn tí wà wọn dáa jù ó wá fi kún khiyarukum àwọn tó dáa jù láàrin khiyarukum li àwọn tí wọ́n dáa jù sáwọn ìyàwó wọn ni kọ́lọ̀mbà àdíkẹ́ ọlá kó ṣe rọrùn fún wa ọlá tó bí lágbàáyé torí àsìkò a dẹ̀ndó báyìí a mọ̀ bá kútùbà wa yìí a mọ̀ bá lọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lára àwọn ọ̀dí tí ó fi lẹ́tọ̀ọ́ ká máa sọ àwọn nǹkan yìí òun ni ọ̀pọ̀lọpọ̀ tí a máa ń rí ní àwùjọ so obìnrin míì ní in tó jẹ́tọ́ ẹ̀ gangan wọ́n dẹ̀ máa fi dùn so ó pọ́sibù pàápàá jùlọ pẹ̀lú àwùjọ tó gbé tó kò sówó ọkùnrin a máa fi gbókè èyí tí mo ń ṣe igan tó pọ̀ jù

بسم الحمد لله ثم الصلاة والسلام على من النبي بعده محمد عبد الله صلوات ربنا عليه وبعد we thank Allah subhanahu wa ta'ala who has made it easy for us to be gathered this Jumu'ah. We ask Him subhanahu wa ta'ala to send His blessings and benedictions upon the noble of the Prophet Muhammad sallallahu alayhi wa sallam, his household, his companions, and all those who strive in his path. May Allah make us one of them. So Our discussion, as we mentioned in the Yoruba version of the khutbah, centers around the respect and the right of our wives on us. So before going to those verses that talks about those rights, I gave us a very brief survey of how women were treated before Islam. If somebody will be said to be one who liberated women, who gave them a voice when they were voiceless, who gave them right when they had none. It was the Prophet Muhammad sallallahu alaihi wasallam. And I saw two verses in the Quran. First verse, Allah subhanahu wa ta'ala was telling us how people did not consider women to be anything. I mean, if you say that they were treated as property, you will not deliberately destroy your own property. No, they were treated worse than property. And then we have an inkling to this historical situation in the Quran. Quran tells us that إِذَا بُشِّرَ أَحَدُهُمْ unta. When you tell an Arab man before Islam that your wife gave birth, and he asked you, male or female, and you told him, female, his countenance will change. ظل وجهه مسودا The way the Quran uses it, said his, his, his face will blacken. It's not that he becomes black literally, Rather, it shows the extent of the anger you see in his face that he hated the news. Not only that, يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ It's an evil news for you to give birth to a female before Islam. He will be avoiding gatherings where other men are. مِنْ سُوءِ مَا بِهِ because they told him his wife gave birth to a female. And he has two options. The first one is to keep the child in shame Second option, to bear his child alive. So we see Surah Takwir in the Shams Kuwirat. Allah SWT told all what would happen on the day of resurrection. But the is al that is su'ilat. The girl child that was buried alive will not allow her parents to go to her den because she would ask Allah, ask them, بأي ذنب قتل Why did they kill me? What sin did I commit? What was my offense? So people, people who do abortion is basically the same rule. But in Arabia, it was worse. So we killed, the, we killed the children in utero, in the wombs of their mother. In Arabia, they would give birth to the child. The father would take the child. The word mawuda, the word what means that you bury somebody alive. You dig the ground and put the girl child there and bury them alive. Islam came and abolished it. The woman has the right. In Yoruba land, we inherit women. Because eh, if somebody, if a woman's husband dies, she does not have a choice. She has to marry with that, within that family. There's not going to be a new, a new Sadaki. Nobody teach. When you marry into a family, you become the property of that family. So there's even a Yoruba proverb that eh, eh, mo ń lọ lé wa kò jẹ́ kóbìnrin mọ̀ rẹ̀ lẹ́rù. <laughs> You're the whole But Islam abolished that also. So the same way in Arabia, there was a no, you cannot inherit children the way you inherit property. So we have to have this background and understand that actually the football today centers around a more specific thing, the right our wives have on us. So tomorrow, one football we may talk about the right husbands have on their wives because the Sharia deals with all these uh, justice. But today we want to talk about or start talking about the right wives having their husbands. And I was, so when I was talking about the khutbah, and I was going through some of what the scholars have said about this, and we realized that yes, even some of us even have shortcomings the way we deal with our wives. Wives have right on us, not just because of social convention, but because Allah subhanahu wa ta'ala has commanded it. So the first verse I said, Allah says, وَعَاشِرُهُنَّ بِالْمَعْرُوفِ in Nisa, Quran chapter 4, verse 19. Allah says, live with your wives in the best of ways. And um, clear. Live with your wives in the best of ways. Another verse says, وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ That in as much as, just as you have rights and responsibilities in relation with your wife, so also does your, house, does your, does your wife have rights on you And I give an example of how the first audience of the Quran, the first people that the Quran was read to, how they understood this. That Abdullah ibn Abbas, cousin of the Prophet, companion of the Prophet, said that I used to beautify myself for my wife, just as I would expect her to beautify herself for me. So I digress a bit and stress the fact that Islam does not prohibit some of the dressings that we see around today that women wear. What somebody says is that these dress, dressings are supposed to be used inside. They're supposed to show your adornment, both physical and then the artificial one, to your husband in the house, not when you're going out. So all these revealing clothes that girls wear around now, some of them is just like what you wear in the bedroom. And but unfortunately, our environment has accommodated some of these things. So I can talk about 10, 20 years ago, our environment frowned at it. You don't go around dressing semi-naked like bread. You know, bread has nylon, but you see everything, or pure water. I mean, that, you yourself will be ashamed, and they people go around with, uh, with bomb shots and stuff like Islam has not categorically made it haram. Rather, Islam has said it's haram when we are going out. Immediately a woman steps out of her home, she's supposed to cover herself and dress with modesty. So a woman is expected to beautify herself in the home, not outside it. That is why adornments are allowed in Islam for women. Gold, for instance, is haram for men. You cannot use gold watches, gold rings, and stuff like that. But it's halal for women. So woman asks, can I have uh, five earrings in my ear? No problem. Can I have a nose ring? No problem. Islam has allowed women to adorn themselves. Unless it's going to excesses like uh, cosmetic surgery and other things. about this to say, so the same way I love her to dress for me, is the same way that I myself adorn myself for her. Same way I myself, I don't adorn myself for her. Showing that the right I have on her to beautify herself for me is the same right she has on me to adorn myself for her. And give a hadith in the Sunnah of the Prophet The Muawiyah bin Haida asked Allah's messenger that Ya Rasulullah, O Messenger of Allah, what is the right of my wife on me? And the Messenger of Allah said, Antut imaha ida ta'im. You must feed her in as much as you also eat. What Wataksuwa ida tasayt. And to clothe her when you are clothed. Some men will go outside and eat uh, amala and all the parts and pieces of uh, Ogunfe. And they will come home and then the woman is left to eat whatever she wants. There are men like that. There are men who, when they eat in the house, the food they are giving is different from what women eat. There are men like that. There are men that they are not even concerned about the financial status of money. Some men will call their wives and say, I've tried for you, I've tried for you. And then you have coronavirus, you have uh, uh, recession, you have all these problems. So when I'm paying the house rent, These children should not come to me for pencil and eraser and notebook. No. That's not what the Sharia says. So those back on the last verse that I started in reading Quran, we can go and check them. That's why we are giving references to this verse. Quran chapter 2, verse 233. Allah says, وَعَلَى الْمَوْلُودِ wa رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ It is your sacred responsibility. It's not a social convention that uh, men are responsible. No. If you don't do it, Allah will ask you on the obligation. That's what the Quran is saying. That is your responsibility to feed and clothe your wife. In Tirmidhi, the Messenger of Allah said, in the hadith writer Abu Hurairah Allah said, أكبر المؤمنين إيمانا The Muslim who has the best of faith is the one who has the best of character. أحسنهم خلقا وخياركم and the best of you Muslims خياركم لنسائه أو نسائه the best of you are the ones that are good in character the best of you in handling and dealing with your wives inshallah tabaraka wa ta'ala will complete the khutbah next week may Allah give us the form and understanding of the deen inna walidha ikal qadr alim Uh, I just want to spend these few minutes also. The time is already up, so that's why I'm so put back. But this is an important assignment, um, announcement. Um, uh, today is the 8th of uh, Muharram. On the 9th of Muharram and 10th of Muharram, which is going to be Saturday and Sunday, by the counting in Nigeria. In Saudi Arabia, today is the 9th. So, but today in Nigeria is the uh, 8th. So there's fasting tomorrow and uh, Sunday. Uh, it's not compulsory. Whoever can fast should fast it. It's called Yom to our Ashura. Ashura was the only compulsory day of fasting before Ramadan became compulsory. So when Ramadan became compulsory, Ashura remained a sunnah. So it's a, a very valuable sunnah. If we can do it, let us do it. May Allah give us a firm understanding of it.